ọ̀hún ọ̀hún. والكتاب الكتاب ذلك ìgbéyàwó àwọn àti ọ̀rọ̀ náà ọ̀nà àlè ọ̀dí ọ̀lọ́wọ́ tààlà áì wọ́n gba àdúgbò ọ̀dọ̀ ráì ṣùgbọ́n pé ọ̀rọ̀ yóò sí ọ̀rọ̀. صلى الله عليه وسلم القطعة عما خيرا عنه قال صلى الله عليه وسلم كتب كتب كتب وقوى فنقول ركعة من خيبر من خيبر صلى الله عليه وسلم alábí ìṣẹ̀lẹ̀ rẹ̀ pé títí tẹ́tí káwọn lọ́la òsì rẹ̀. Adéjì àlùmọ́tò kọ́rí nàgbà àdéhùn wa. Àgbàlá ìgbà pé káwọn ká àkọ́rọ̀ ìlú ní òní ìṣòro jẹ́ ọkùnrin àtòkìnrin kọ́lá wọn fẹ́ra wọn láì sí àwọn orí kan. àjálù máa rẹ̀ àwọn ọ̀rọ̀ ìrìn àti àwọn ìṣẹ̀lẹ̀ òun ti bẹ́ẹ̀ kí a máa ní ìpọ̀kúlá àti àkúrá ẹ̀ kí a lè ní ọ̀gá ọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó ti ní àárọ̀ àpá ara mi fún wọn ìrìn ẹ̀jẹ̀ ìpínlẹ̀ káyẹ̀ lọ́wọ́ nínú àwọn tó ń bẹ̀rẹ̀ bá tó kúrọ̀ wà wọn nínú àwọn ìṣẹ̀lẹ̀ لو حديث لي علي المبارك رضي الله تعالى عنه وعلي المبارك حديث لي وعلي المبارك alì wọn kọ̀ bá rẹ̀ pé báwo ká pé wọn kọ̀ bá. àwọn ṣíṣe àti ìsọ́kùnra ẹ̀jọ́ ọlẹ́yìn alì alì wọn kọ̀ ìgbà tí a fẹ́ sọ lórí alì ìdílé ọ̀tún orí bẹ́ẹ̀ ni wọ́n kórì wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ́ lẹ́sìn lọ́sìn. àbáwọn ṣíà nínú àwọn tọ́lọ́kù àwọn àjọ tó yá ń dáhùn ní àyà tó pọ̀ ní àyà tó pọ̀ àwọn dájú pé gbogbo àwọn ìjọ yìí ní ọ̀gá tẹ̀lé ṣe hàn kí ló fà gbogbo àwọn ìjọ tó yà ń dà wọ́n nígbà lọ́wọ́ àpò àǹtẹ̀rì wọ́n mú àlẹ́ àti àpamọ́ ọ̀nà ìbẹ̀ láàrin ìbẹ̀ lọ́rọ̀ ní àjẹrò gbogbo ìjọ àpáta wọ́n yà ń dà wọ́n nígbà wọ́n lọ́wọ́ àpò àǹtẹ̀rì. أنت إباك بالمحيك صلى الله عليه وسلم من معنى الحديث من البخاري من حباب البخاري والنكاح والأحلال أمام الشيعة أولك راجل أمام الكتاب ثلاثة مجلات بيت نعمة الدنيا وكتب حديث القرآن كلا حديث وقوان الوصول إحنا بعد البخاري مسلم أم البلد gbogbo àfáà yìí gbàgbé حديث لما كان بلالي نور النبي صلى الله عليه وسلم حديث لما كان بلالي نور النبي المنزل في الإمام البخاري المسلم فأتبعه قلنا إن لما كان بلالي لن النبي يمكن فأتبعه لن يمكن فأتبعه فأتبعه èyí tó lọ́la tẹ̀lé lẹ́yìn ọ̀sán ó ní èyí tó kọ́lé àti kúsínà lẹ́yìn èyí ló tẹ̀lé èyí tẹ̀lé olùkọ́rí pátálù àwọn àrùn èyí ló tẹ̀lé èyí tẹ̀lé olùkọ́rí pátálù àwọn àrùn ẹ̀wá wọlé ní àdìsí àyè ní ẹ̀sán olùkọ́rí àti mùsùlùmí ọ̀rẹ́gbẹ̀rẹ̀ àwọn tẹ́tàwá. tí ló tàwa àdúrà ní sọ̀rọ̀ fún àwọn ẹ̀rọ sọ́lá bí àdìsálù ní agbára ìdájé tí ó dá sí ìdájọ́ àjùlọ òun àdìsí ó sọ pé àdìsí sọ̀rọ̀ fún àwọn ẹ̀rọ sọ́lá ìsèkánná fún wa nípa kẹ́lẹ́ nípa àlùmọ́tà tó láìpẹ́ ìlàsílẹ̀ nítorí lẹ́yìn táwọn adájọ́ ìlànà táwọn ìlànà ṣíà láti táwọn fẹ́ tí ọmọ káyọ̀ ní àtọ́nà àwọn ìyàwó àwọn ìlú rẹ̀ yẹ pé èyí jẹ́ ìbátan láàrin ọkùnrin àtòkè tó máa tẹ̀lé láàrin wa fáwọn ìlànà ṣíà àti káyọ̀ ní àtẹ̀lú sí àwọn ìlú àwọn ìlànà ìgbàgbọ́ wà nínú rẹ̀ tí ìṣèjọba pé wọ́n ti mọ́ tó ń bá lọ ilẹ̀ bẹ́ẹ̀ ọmọ yìí ó mọ̀ àti ọmọ àdìsọ́lá sọ̀rọ̀ àkọ́kọ́ àti mọ́sọ̀ ìfọ̀mọ́ àdìsíyá ó ayọ̀ ọ̀nà ọ̀lọ́ ọ̀sọ̀rọ̀ ọlọ́run àti ìwé ìmọ̀ Thank you ìyẹn pé pàtàkì pé àwọn ṣí à pé lẹ́nu ti ti wọn pé àwọn ọmọ pé wọn gba ọ̀rọ̀ ẹ̀ nínú ọ̀rọ̀ àwọn arìnrìnkan lónìí tẹ́fẹ́ òun náà tẹ̀lé èyí tó kẹ́ ẹ̀ta ló fẹ́ àti ìgbéyàwó lábẹ́ àti láyé ìrìn ọ̀rìn àbí òun náà ló ń wá ń sáà kí ẹnu bí ó máa gbà. Ìrọ̀ ẹ̀sìn ó lọ́wọ́ abá fi pè wá ní ilẹ̀ Yorùbáyà ìlú Káfíà pé ẹ fúra o. Nítorí pé ìta ìyẹ́ ṣíà wọ́n ní ó ṣe ń wó nílé awúgá. Tó fún ẹ pé yóò wá sọ èrè tí wọ́n ti gbé nílẹ̀ Yorùbá. Àti èdè náà bá lè bá àwọn ọ̀dá ìràwọ̀. Tó káfíà àwọn ọ̀dá ti jáde ògiri so wọ́n wọ́n kẹ́ni sí wọn pé wọ́n fẹ́ ní wọ́n fẹ́ ní ìsìnkú àwọn ṣé àlára ìṣe tí wọ́n ti wá sí wọn ní lọ́jà yìí wá sí àná àwọn ẹgbẹ́ ní sákòjú sí i àwọn wá sí wọn ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn láwọn ẹ̀dẹ́ yìí wọ́n wọ́n tájẹ́ sí mọ́kẹ́kẹ́ mi sáwọ́dà àríyá wọ́n fókọ́ sí wọn àti àti wọn jáde síta ànàdàní. Ah, tíkílà mùsùlùmí lè léyìí ṣùgbọ́n bá ní àwọn tíkílà yìí ní ìdíjẹ́ àwọn tí ààrẹ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ wọ́n tẹ́ ìdíjẹ́ nínú àwọn ọdún tó ń kó ra ìlú ayé kan tó àtẹ̀já ìlú náà ní àwọn ẹ̀rìndíà tó a fún àwọn tíkí lọ́wọ́ àbá yìí náà nínú àwọn tíkí sí àyè ká ní àwọn àtọ̀ àbá wọ́n gbà ní ìwà káàdì wọn fẹ́ lálàáfíà jù ká máa takò wọn ẹni tó gba ẹni tó pọ̀ àdúgbò láyé nínú àdúgbò náà lórí àwọn tàbí àdúgbò náà

ìbánisẹ̀pọ̀ tí ń bẹ láàrin àbáyọ àmàṣíà láti àwọn ẹni tó ń lò pọ̀ tó ìṣe ṣíṣe àmì lẹ́lẹ́bí ni wọ́n lọ́wọ́ sára sọ̀rọ̀ àbáyọ. ọlọ́run sára àìsàn ní ìlú abájọ́ wọn bẹ̀ pé ara ẹni tóbi ẹni lórí fún àwọn bàbá mi kì í sálẹ̀ tọ̀ láàrin bàbá sílẹ̀ tọ̀ ní gbogbo tí wọ́n jẹ́ ìfẹ́ àdáńdá ìwọ̀n ìgbésí ìbá tó máa ń ṣe ní lẹ́gbà máa ń ṣe ní àwọn tó wà nílé tó sábà máa ń ṣe ní orí máa jáde lẹ́nu ní àwọn náà nìyẹn ẹ̀yẹ́ tó ń dáhùn tó wáyé bí ìrìnàjò ìjọba tó pọ̀ lọ́wọ́ àti ìgbọ́nà ọ̀fẹ́ nítorí ọ̀rọ̀ pé wọ́n ní tí ọkùnrin tí ọ̀rọ̀ ti àwọn kàdáwò lábàlá ẹ̀ ìyàwó rẹ̀ lẹ́nu ọ̀dà ọ̀rọ̀ tó nà kọ́ nígbàlá ìlú gan-an bí wọ́n gba lọ ọ̀rẹ́ ní wọn pé kí ẹ ìyàwó tó tó ìfọ̀ṣẹ́ ní ẹgbà ẹ bàbá ti bàbá wọn pé kọ́ lẹ́nu tó lè rò bẹ́rẹ̀ fún ìlú lè tún fi ká ní kó bẹ́ẹ̀ wò ní àtàkùn ọdún yóò

lọ́kùnrin kò bá wọn tó kò lọ́ba láti fẹ́ àwọn obìnrin tí ó bá ń mójú tó àwọn ẹ̀yìn náà lábàlá ẹ̀ kò wà nígbà pé látara bẹ̀rẹ̀ ìyàwó náà nígbà tó ti àwọn ọ̀gá ojú ọmọ ẹgbẹ́ ilé alẹ́ gbà máa pé àwọn ọmọ rẹ̀ táwọn ọ̀gá ọ̀gá ọ̀gá jẹ́ ẹlẹ́sìn kí ẹni tó kọ́kọ́ ẹ̀ ń gbà mí olùdílé ìdòwò gbà mí tó kọ̀ ìgbẹ́ tó ní láwùjọ tó wà lẹ́bàá kọ́ ọ̀rẹ́ àwọn ọmọ ìlú ìṣẹ́ pípa ń sáfún àwọn ká ilé àwọn ìlú ẹ̀yìn àwọn ọmọdé àwọn sáfún lórí pé wọ́n bá fún wọn ní kúlíbà ọ̀rẹ́ ẹ̀rọ máa gbé dàgbà wọ́n bá sáfún máa rí ẹ̀lọ́ wá ẹ̀lọ́ gé ọmọ ìyá rẹ̀ lóbìnrin ọ̀rẹ́ ọmọ mi ọdún wa náà dé bọ́ lọ́nà tó ìtàwọn sáfún gan-an àwa ní ìwọ̀n àlọ́run tó èyí pé tó kùn pé kí abẹ́rẹ́ tó tó kọ́lẹ̀ títí lábàá ṣètò ìwádìí tó kó ní wọn tó náà rẹ̀. tí wọ́n á fi súná wọ́n fi wọlé wọn kó ní. Ẹ̀fọ́n àti owó tó gbọ́ ẹ ọdún ẹgbẹ́ náà wọ́n fi káàkiri ẹ̀ nítorí wọn fi ìrọ̀lá pọ̀ ẹ̀ tẹ̀lé ẹ̀ wọlé ọlọ́run ta nígbà. Àwọn àṣẹríyà, bàtà àtúntò àwọn àṣẹríyà, àwọn àṣẹríyà kọ́. ìyàtọ̀ ìwọ́n fẹ́ jọra wọn náà pọ̀ ìyàtọ̀ àwọn amúdí àwọn onígbò hánìlì lẹ́yìn àwọn hánìlì tó ẹni ó kàn sí pé wọ́n kàn máa ń gba àwọn kan máa ń ta àwọn èdè àwọn ọ̀rọ̀ àdúgbò tó lápé àwọn tó ń gbé kó tàbí ìwọ̀n lọ́tọ̀ àmọ́ wọn ní àwọn tíra àbúlé tí wọ́n ní wọ́n fẹ́ ó fẹ́ ta ìwọ̀n lọ́wọ́ wọn ló fẹ́ dà sí ìwọ̀n torí tó wà lóṣù ìwọ̀n tí wọn ò yọ ní ara òtò ti bẹ́ẹ̀ náà àwọn méjì dájọ́ kan náà gbé lórí ọ̀rọ̀ àbá pẹ̀lú ìṣẹ́ àtàlù àti àwọn ọmọdé àwọn afá látàrí wọ́n tó lẹ́yìn fún àwọn méjì àwọn méjì káàkiri wọn méjì mùsùlùmí àmọ́dé àti ṣe àwọn méjì lápapọ̀ wọn ni o èyí ti ní ẹ̀ẹ̀kọ̀kan wọn lápapọ̀ ní ṣé àti àdébí ìlérí àpárá ìṣe àmà àdébí ìlérí alábàbí àdábí àmà àdébí ìlérí bọ́ọ̀lù ní orúkọ ẹgbẹ́ jẹ̀mọ́ lábùdábù ti ṣòwò pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn ìpínlẹ̀ náà bá ti lé wọn tó létí ìpín wọn mà ọ̀dọ́rùn kàrà nípa ní. Thank you.